معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أرجو فولو با عليكم كلام با ترى جنجة با كما با سواجه النبي صلى الله عليه وسلم àti àwọn aráalé anabi sallallahu alayhi wa sallam àtàwọn sahaba ẹ̀ àti gbogbo olùrin ojú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbèrè qiyama. ثم أما ba'du لينا náà a lẹ́yìn tí a ti ṣe àwọn ọ̀rọ̀ ìtìsíwájú eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa gẹ́gẹ́ bí ìlànà sunna anabi sallallahu alayhi wa sallam nípa ìbánisọ̀rọ̀ àti ẹ̀kọ́ ọ̀rọ̀ sísọ nínú Islam lẹ́yìn tí a ti tẹ̀lé ìlànà náà tí anabi sallallahu alaihi wasallam tí ó gbé kalẹ̀ fún wa ilé tí anabi sallallahu alaihi wasallam fún rẹ̀ tí ó máa ń rìn ẹ̀rí eléyìí tí a máa bá àlàyé lọ lórí ẹ̀ òun náà ni àlámọ̀rí ọ̀rọ̀ kan eléyìí tó yẹ sí pé a ti dáwọ́lé láti ọ̀sẹ̀ tó lọ eléyìí tá a pè ní man huwa al-mujtahidi ta lẹni náà tí a lè pè ní olùmọ̀àgbà ẹni tó tó ṣe ìgbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn ọlọ́ọ̀ba láti fa ìdájọ́ yọ àti pé kí ni àwọn májẹ̀mú eléyìí tó ẹ́ pé ó gbọ́dọ̀ pín lára àyàn kí ó tó lè máa ṣiṣẹ́ al-ijtihadi kó tó lè máa ṣiṣẹ́ ìṣe ìgbìyànjú láti fa ìdájọ́ ṣẹ̀ríà yọ. ǹjẹ́ iṣẹ́ yìí ǹjẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá jẹun yóò tán sóhun náà tó lè tọ́ bọ àlámọ̀rí ẹ̀sìn láti máa dá ìdájọ́ fàyọ fúnra ara rẹ̀ láti máa fa ìdájọ́ ṣẹ̀ríà yọ pẹ̀lú pé kó dá wọnú al-Qur'anul Karim àti pé kó dá wọnú súnà nàbì sallallahu alayhi wa sallam láì gbára lé ẹnìkankan nínú àwọn olùmọ̀ tí ojú wọn jìn nínú mọ̀ tírí àjò wọn tó jìnà nínú mọ̀ tí ẹsẹ̀ wọn tó wálẹ̀ nínú mọ̀ àwọn ar-rasikhuna àwọn tí wọ́n ti pé wọ́n rẹ́sẹ̀ wálẹ̀ nínú mọ̀ àwọn tí wọ́n wẹ̀ dò tí wọ́n wẹ̀ débi tó lápẹ̀rẹ̀ láì gbára lé wọn ǹjẹ́ èèyàn ti ẹ̀ tó ipò àti máa dá ìdájọ́ fàyọ nínú Islam nínú ti Quran àti nínú sunna nabi sallallahu alaihi wa sallam nílé báyìí ní kátà ń gbéyàwó torí pé níbàá ní iṣẹ́ al-mujtahidi iṣẹ́ ẹni tí ó jẹ́ olùmọ̀gbà nípa ìmọ̀ Islam tó lè wo al-Quran tó lè wo gàràgà tó lè wo yẹn sí hadith anabi sallallahu alaihi wa sallam tó lè mú ìdájọ́ dájẹ́ nínú ẹ̀ so kí làwọn ṣòrútù tó wà fún eléyìí báyìí òun nìkan tí à ń bá lọ a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé ní ọ̀sẹ̀ tó lọ nípa wípé kò tọ́ fún ẹnì kankan tí kò bá tí ní àwọn tí ò bá dépò ìṣihad kó dépò ẹni tá a lè pè ní mùsíṣẹ́hìde láti máa mú àlámọ̀rí ẹ̀sìn fúnra ara rẹ̀ kò yí báyìí nísìnyí so a ti ṣe oríṣiríṣi àwọn àlàyé lórí ilé báyìí so a máa tẹ̀síwájú pẹ̀lú gbọ́lọ́wọ́n bá lónìí ilé ìtara yẹn a máa gbé yẹ̀wò lónìí òun náà ni ṣurutu al-mujtahidi tàbí ká sọ pé ṣurutul ijtihadi àwọn májẹ̀mú tó wà fún ìṣe ìgbìyànjú nínú àlámọ̀rí ẹ̀sìn Ọlọ́run Ọba láti fa ìdájọ́ yọ ní ìwòye sí Qur'an àti sunna nabi sallallahu alaihi wasallam so kí làwọn májẹ̀mú tó wà fún nǹkan wọ̀nyí àti pé ẹni tí yóò máa ṣiṣẹ́ yìí kí làwọn májẹ̀mú tó gbọ́dọ̀ wà lára rẹ̀ ní ṣíṣàríyàn ọ̀rọ̀ ọkùnrin aláìlẹ́kọ̀ọ́ Muhammad bin Ali Jabata ilé tó ẹ́ pé ó ń da ẹ̀sìn Ọlọ́run bá rú tó ẹ́ pé ó yọ kóńpó ti ẹ̀sìn Ọlọ́run bá tó bẹ̀rẹ̀ sí máa kó kóńpó bò ó tó ń ba ẹ̀sìn Ọlọ́run bá jẹ́ yìí so nínú nǹkan tó ṣeé ṣe nínú àìlẹ́kọ̀ọ́ rẹ̀ kó sọ náà ni wípé gbogbo àwọn májẹ̀mú tó ń kà fún ìṣíádì yẹn ẹni kó fún wa lẹ́rí ẹ̀ kò sẹ́rí fún gbogbo ẹ̀ ọ̀rọ̀ afá lásán ni kó máa sọ kátàkátà síwájú sí yìí so ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kó sọ bẹ́ẹ̀ nítorí bí a ṣe mọ àyìmọ̀kan rẹ̀ bí ó ṣe ga tó so nígbà tó bá ti wá rí báyẹn ẹ ká tètè fún ní èsì kalẹ̀ so alákọ̀ọ́kọ́ ni pé lẹ́yìn tá a ti mẹ́rin wáyé pé anabi sallallahu alaihi wasallam jókòó wáyé pé ẹni tí ó lè mú ìdájọ́ jáde nínú sharia islam tó ẹ́ pé tí ó bá ń mú ìdájọ́ yìí jáde tó bá correct yóò gba ládá méjì tí ò bá correct yóò gba ládá ẹyọ kan òun náà ni ẹni tó bá dépò ijtihad tá a pè ní mujtahid àwa ní gbogbo ẹnikẹ́ni tí ò bá dépò yìí tóun bá mú ìdájọ́ jáde nínú islam yóò ṣe rí burúkú méjì tí ó wrong yóò sì rí burúkú ẹyọ kan tó bá right ṣé báyìí ní sìn yìí so kódà kó right yóò jìyà lọ́dọ̀ ọlọ́wọ́ ba ṣé báyìí ní sìn àbá tó bá yẹ kó bá tó wrong yóò sì wàhálà yóò dáràn lọ́nà méjì ṣé báyìí ní sìn yìí so kìí ṣe pé gbogbo èèyàn òun ni hadith yìí wà fún pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe gbìyànjú gbogbo ẹnikẹ́ni tó bá ṣe gbìyànjú nínú àlámọ̀rí ẹ̀sìn náà nínú. No, no, no إذا حكم الحاكم فاجتهد فأصاب so alhakimu òun náà ni olùmọ̀gbà nínú ma ṣẹ̀ríà tó yẹ pé a lè fi ṣe adájọ́ nínú ma nínú kóòtù ṣẹ̀ríà bákan náà tó yẹ kó lè mú ìdájọ́ ẹ̀sìn jáde tó yẹ kó kéwú débi tó lágbára gan òun là nẹ́bi sallallahu alaihi wasallam sọ kí wàá làwọn májẹ̀mú náà so mo á sọ yí pé ó ṣeé ṣe kọkùnrin sọ pé kò sí ẹ̀rí fún gbogbo àwọn májẹ̀mú yìí ẹ jẹ́ kó wáyé wípé tí ò bá ti sí ẹ̀rí fún gbogbo májẹ̀mú yìí tá a fẹ́ kà yìí a jẹ́ pé kò sí nǹkan tá ń pè ní mujtahid nìyẹn a jẹ́ pé kò sí nǹkan nítorí pé tí ò bá ti sí májẹ̀mú fún èèyàn tá a sọ pé ó dì í a jẹ́ pé èèyàn yẹn náà ò lè wáyé kò yẹ báyìí nísìnyí tí ò bá ti sí májẹ̀mú fún nǹkan a jẹ́ sí pé kò sí nǹkan yẹn náà nìyẹn ẹ tí ọ̀nà sáwọn yìí sìn ní tí ò bá ti sí májẹ̀mú fún nǹkan yẹn ò sí gbogbo ẹnikẹ́ni tí bá ń tako ṣùrùtù al-ijtihad irú ẹni bẹ́ẹ̀ ń tako ijtihad nínú ẹ̀sìn ni ó ń tako hadith wa nabi sallallahu alayhi wa sallam ni torí pé àwọn májẹ̀mú kan láàrí táàbù sọ pé yẹn lè ṣe ijtihad làwọn májẹ̀mú kan láàrí lára yẹn táàbù sọ pé mujtahid nìyẹn náà tí ẹ bá sọ pé kò sí májẹ̀mú fún mujtahid ní tí wọ́n ti sọ ní pé kò sí mujtahid nìyẹn. naam àbàlẹ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé tàbí tábàdàn pé kò sí májẹ̀mú fún mujtahid ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo wa ni mujtahid tó wáyé pé kò sí májẹ̀mú fún mujtahid a jẹ́ pé ń kálukú wa náà nígbà tí ò bá ti sí nǹkan kan pé ah ìtẹ̀yìn gbọ́dọ̀ ní lára tí ó fi di professor rí ìtẹ̀yìn gbọ́dọ̀ ní lára tí ó fi di doctor rí tí ò bá ti sí májẹ̀mú kankan fún a jẹ́ pé gbogbo wa ni doctor gbogbo wa ni professor nìyẹn àmọ́ tó bá jẹ́ pé ó ní nǹkan kan téèyàn kọ́ nú ẹ̀kọ́ ó ní àwọn ibi téèyàn ó dé nínú ìpele ó ní àwọn ìmọ̀ tó gbọ́dọ̀ wà lára yẹn ó ní àwọn nǹkan kan tó tó di professor ajẹ́sí wípé ẹni tí ó bá ti ní lára kò ní máa jẹ́ professor ẹni tó bá ti ní nǹkan yẹn lára láàmà pè ní kíni láàmà pè ní professor nìyẹn tó tẹ́yìn bá ti ní kò sí ṣùrùtù fún mujtahid kò sáwọn májèmú fún mujtahid yìí ti ń sọ ni pé àti gbogbo ìyá ti ń tarú àti ìyá ti ń tata àti ìyá ti ń tẹja àti bàbá ti ń tasọ ẹ gbogbo wa pátápátá mujtahid ni gbogbo wa ká máa tọ́ ọbẹ̀ ọlọ́run ṣé bá dìsìn ṣe onígbà tó yẹ pé a ní májẹ̀mú kankan tá a fi dá ẹni tó yẹ kí ó jẹ́ mùsítẹ́hìd mọ̀ sẹ́ni tí ò yẹ kó jẹ́ mùsítẹ́hìd mo rò pé a ti gbọ́ eléyìí báyìí dáadáa so látara báyìí so májẹ̀mú ń bẹ fún ẹni tá a lè pè ní al-mujtahid inshallah ta'ala so eléyìí báyìí ni a fẹ́ gbìyànjú kí a gbọ́ àwọn májẹ̀mú náà ṣùgbọ́n síwájú ká tó gbọ́ àwọn májẹ̀mú náà màá pèlè bí kankan jàbàtà tó ti ń pe aláṣẹ ní mujtahid tẹ́fì mọ̀ pé ẹni yìí wallahi alazim ọ̀tá ẹ̀sìn ni nítorí pé eléyìí báyìí ìdá ẹ̀sìn Ọlọ́run ọba rú ni kéèyàn máa pe ẹni tí ò ní àwọn ìròyìn tí ò ní àwọn májẹ̀mú mujtahid lára kí a pè ní mujtahid ìdá àlámọ̀rí ẹ̀sìn rú ni kò yẹ báyìí nísìnyí ìbá àlámọ̀rí ẹ̀sìn jẹ́ ni bákan náà ìdójútì ìmọ̀ ni bákan náà ìwọ́ àwọn olùmọ̀ ìwọ́ wọn lẹ̀ kò yẹ báyìí nísìnyí so tí ẹ fi rí pé ẹni yìí nǹkan wàláhì so ó jìnà sí ẹ̀kọ́ ẹ̀sìn ya ọ̀rọ̀ mùtẹ́ìdè sọ̀rọ̀ téèyàn kàn máa pè yàn lásán láì ṣe wípé a bá rí pàwọn kankan pè sí lára so màá pèlè ń pe aláṣẹ ní mùtẹ́ìdè fún yín so kálí bá àwọn tí òdo ibi tó ga dé mú gbogbo àwọn yẹn ǹjẹ́ àwọn yìí ǹjẹ́ jàbàtà gan fúnra ǹjẹ́ ó dé ǹjẹ́ àwọn májẹ̀mú yìí wà lára rẹ̀ bí nlé ẹ̀tọ́ ẹ pé ń pè rẹ̀ ní ọmọ jàbàtà àbẹ̀ni tí jàbàtà ń pè lọ́mọ kéwu ara rẹ̀ ṣé wàá nìsín so a síwájú ká tó wà lọ bẹ̀yẹn ẹ̀rí pé a ṣàlàyé pé àwọn nǹkan kan tí bá ń ṣẹlẹ̀ insha Allah tó bá jẹ́ nǹkan tuntun tuntun a nífẹ̀ẹ́ kí tiwa dé sí so nítorí pé a nífẹ̀ẹ́ kí àwọn nǹkan wọ̀nyẹn kí ó rékọjá àsìkò tí a rí pé àbùkátà gbígbọ́ rẹ̀ tarikó lè ṣàǹfààní fáli umma nínú àwọn nǹkan tí a kọ́kọ́ sáré fẹ́ sí etí gbọ́ wa fẹ́rẹ́fẹ́ òun náà ní lára àwọn nǹkan tí ó jẹ́ ìró ìdùnnú fún ẹnìkọ̀ọ̀kan wa nítorí pé nítorí fi jẹ́ ìró ìdùnnú ni pé tí a bá ń ṣàdúà wípé kí ọlọ́run wa àlékẹ́lá kí ó bá wa ṣẹ́gun ẹni tó jẹ́ ní tá a bá wá rí ìṣẹ́gun yẹn inú oró dùnú ni pé ká máa fi tóra wa létí inú gbígbàdúrà lọ́wà wa. ni so tá a bá dẹ̀ ń ṣiṣẹ́ tá à ń ṣe wàhálà lórí bí nǹkan kan ó ṣe wó tá a wá rí pé nǹkan yẹn ti ń wó sẹ̀wọ̀n pé inú òfoni inú oró dùnú ni pé ah, ọlọ́run ọba o ah, àbí àwọn èèyàn o ẹgbọ́ o ọlọ́run ọba àlekẹ́ láti ń kádàrá pé tí à ń gbìyànjú àti wó ti ń wó lọ o so inú dáadáa alhamdulilayi pé nínú àwọn nǹkan tá a máa ń bẹ lọ́wọ́ bá ń bì òní pé kọ́lọ́wọ́ bá àlékẹ́lá kó fi ìjàbàtà fún rẹ̀ kó fi mọ̀nà àti àwọn ọmọ lẹ́yìn rẹ̀ lẹ́yìn tá a bá sọ oríṣiríṣi àwọn aburú tí wọ́n ń ṣe tán tó bá káyàn lára èyí tó padà padà nígbà míì pé tó kọ́lọ́wọ́ bá àlékẹ́lá kó bá fi mọ̀nà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ bákan náà kọ́lọ́wọ́ bá àlékẹ́lá kí ó bá wa wó manhaj yìí pátápátá kọ́lọ́wọ́ bá àlékẹ́lá kí ó bá wa wó yányán sọ ọlọ́wọ́ bá àlékẹ́lá tí nítorí pé àwọn tí wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà Muhammad bin Ali Jabata ọlọ́run bá lè ké láti ní kí wọ́n máa túbá lẹ́yìn kọ̀ọ̀kan. aláṣẹ ní Ọ̀yọ́ pẹ̀lú gọ́lọ́run aláṣẹ ti túbá kó nú àkírà yìí so aláṣẹ dẹ̀ ti dé kó yé wípé manhajù tí Jabata wà lórí ẹ̀ manhajù àwọn khawarij ni manhajù àwọn takfiriyun ni kódà aláṣẹ bá débi pé bàbá kàmálì mùsùlùmí ni wọ́n kò yẹ bá ní sìn tẹ́tí pé sábà fi di pé èèyàn bá ti bá a débẹ̀ o tẹ́ mọ̀ pé àánú ọlọ́run gan nu wàláhì àǹfìn so aláṣẹ bá a débẹ̀ pé àwọn jàbàtà ń pe bàbá kàmẹ́lì ní kíni o ní kéfìrí wàláhì jàbàtà tó káyọ̀ kún ọ̀gá kúfùrù taláṣẹ kó sí ah wàláhì ọkà kún àgbákò kúfùrù taláṣẹ kó sí pé sọ pé bàbá kàmẹ́lì jẹ́ mùsùlùmí kẹlẹ́ bá mọ́bi tí ọkùnrin yìí ibi tí ó ti jìnà nínú àlùdí so débi pé aláṣẹ ní gbogbo àkígbà tóun bá ti dákọ firaun tóun bá ti dákọ iblis tóun bá ti dákọ shaitan ẹ ti mọ̀ wípé jàbàtà ti kó sínú ẹ̀ jàbàtà lòun bá wí kò yí báyìí nísìnyí wàláhì ó lè jẹ́ kó yí wa wípé aláṣẹ jẹ́ kó yí wa gbogbo ìpìlẹ̀ alùsùnà jamaa pátá ní ń jàbàtà ó ní nǹkan tó fi tí manhaj wọn fi léwu nìyẹn ó ní gbogbo ìpìlẹ̀ alùsùn wal jamaa ní bẹ lọ́dọ̀ rẹ̀ àmọ́ gbogbo ẹ̀ pátápátá ó fi ń tako sunna ni ó fi ó fi ń support manhaj tiẹ̀ ó fi ń tako sunna ni ó ń lo gbogbo ìpìlẹ̀ alùsùn náà ìtọ́jú pé tẹ́ bá ti dákọ̀ ìpìlẹ̀ alùsùn náà kan ẹ̀rí tó ń nù mọ́ báyìí sọ dé ìgbà yín pọ̀ wà lórí manhaj alùsùn náà ó ní kò sí lórí manhaj alùsùn náà o ó ń fi ẹ ó fi ń tako sunna ó fi ń pèpè sí manhaj ẹni ó ó fi ń ó fi ń ṣe ó ló fi ń ṣe so aláṣẹ dèjì pé wáyé pé so manhaj yìí manhaj àwọn ni aláṣẹ yìí dẹ̀ ní òun ni àfáàgbà tó di ọ̀yọ́ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn jàbàtà ní ọ̀yọ́ aláṣẹ yìí lọ́lọ́wọ́n bá fi ṣe sábàbí kí wọ́n gbọ́nú àkídà yìí ìgbà tó lọ́wọ́ bá àlékẹ́ lọ́wọ́ ṣe ìgbà tó lọ́wọ́ bá àlékẹ́ ló ṣe dáadáa fún àfáà yìí so ìgbà tá àfáà yìí kúò tí aláṣẹ tó kúò lẹ́yìn jàbàtà lájá percentage lórí kókò lára àwọn ọmọ tí ó kó wọlé síbẹ̀ in fact percentage tó kó ó tó ninety eight percent bóyá ní jàbàtà rí mọ́tò two percent bóyá two percent yẹn gan bóyá over statement ni bóyá lórí tó one percent nínú àwọn ọmọ Ọ̀yọ́ alhamdulillah so adúpẹ́ fọlọ́wọ́n ba kí ẹ wá ṣe lọ́yọ̀ọ́ nìkan bẹ́ẹ̀ náà ni nìbàdàn ọlọ́wọ́n ba àníkẹ́lá ní kí àwọn tó tún pọ̀ náà nìbàdàn ọlọ́run ní káwọn náà kí wọ́n ti kán ti kú lẹ́yìn jàbàtà nínú wọn ó ní àṣìfà so àfa àwa àfa àṣìfà yìí shifawul haq àfáàyí nínú àwọn ògúnlẹ́gbòǹgbò nínú àwọn igi lẹ́yìn ọgbà jàbàtà nìbàdàn ò ní shifawu wa kódà nígbà tí èmi fi wà nínú àkídà burúkú yìí àkídà jàbàtà yìí àfá shifawul haq yìí nígbà yẹn ọmọ eléyìí jákujáku ọmọ rashidi ìbàdàn ilé abúbejì abú ọ̀daràn yìí abú ẹlẹ́wọ̀n yìí kò tí ì di jàbàtà ń yẹn ọmọ lẹ́yìn lẹ́yìn lọ́jẹ́ sáwọn àṣìfáwù àwọn àṣìfáwù sì ní ọmọ lẹ́yìn òròmọdìẹ lọ́jẹ́ sáwà <laughs> wàláì <laughs> ah, so àmọ́ rashidi tó jẹ́ ọmọ òròmọdìẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn àṣìfáwù ni kò yí báyìí sí kódà sábà bíi pé àṣìfáwù ń gbéjà bàtà wá sí ìbàdàn ni rashidi fi rí lòún fi rí ló fi rí burúkú he ṣé báyìí sí wàláhì bàbúrà gbogbo ìbàdàn tá a máa ń lọ yàtọ̀ fáwọn ìbàdàn àkọ́kọ́ àwọn ìbàdàn kan bẹ́tẹ́ pé ìbàdàn àkọ́kọ́ ni tá à ń ṣe ní central mosque ìbàdàn kọ́sọ́ ìpọ́n padà wá lé wa kúrò ní central mosque so ìgbà tá à ń lọ ń ṣe ní sáìdì kílókò àdúgbò yìí ní sáìdì kílókò àdúgbò yìí náà tá a bá kọjá iléèwé mufulani ohun báyìí kọ́lẹ́jì mufulani ohun mo ti gbàgbé ọkọ̀ àdúgbò yẹn bàdàn mọ́sìkì kan bẹ̀lẹ́ bí ọ̀nà báyìí mọ́sìkì yẹn tóbi díẹ̀ báyìí mo ti gbàgbé ọkọ̀ àdúgbò yẹn àkíní ah, sọjọba so ọ̀nà èkó ni ọ̀nà express ọ̀nà èkó yẹn ni so ọkọjá àwọ̀ road kódà ọkọjá olóhùn ṣògo so mo ti gbàgbé ọkọ̀ ọbẹ̀ díẹ̀ ni so kí mẹ́fà yẹn mẹ́rin pé àfa yìí ni ó nìkan ló máa ń single handedly ó nìkan ló máa ń dájà gbé wá gbogbo owó tí yá nà tá fi padà àti owó tá fi ṣe program àfa yìí nìkan kódà inú ilé rẹ̀ ló máa ń lọ́ọ̀jì wá sí tí ó tẹ̀ wá sí rẹpẹtẹ tá a bá wá lọ ilé mi ọmọ yẹn ti máa rọ sí jàbàtà lápò o àmọ́ <laughs> yóò tẹ̀ wá sí rẹpẹtẹ gbáà ni tí ó bí ìgbà pé ń ṣe ìnáwó fún wa ìgbà pé yẹn bá ń ṣèjọ ni tí ó lọ pa ẹran fún wa tí ó àfa yìí náwó fún jàbàtà gan so nígbà nísìnyí ọlọ́run wa àlékè láti kádàrà bí àfa yìí bó ṣe wá ń náwó lé jàbàtà lórí tó yìí ọlọ́run bá lè ká sí kára pé kókó lẹ́yìn jàbàtà báyìí pẹ̀lú ògbó ọlọ́run éèplé ibi tó ti tó ti lálà sí àwọn jàbàtà fún yín tẹ́gbọ́n tẹ́ mọ̀ pé káyì àgbákò ti ṣe jàbàtà àtàwọn ọmọlẹ́yìn ẹ̀gàn nígbà tí rashidi tó wọlé igi lẹ́yìn ọgbà rashidi rè ṣé bá ní sìn àṣìfáwò yìí ọlọ́run bá ti sànú àfa náà bákan náà wọ́n ń pè rashidi wà lẹ́wọ̀n òun ló muhammad níwájọ́ gbapò Rashidi ẹlẹ́wọ̀n so àwọn méjì náà jọ gbapò rẹ̀ ọlọ́run ti kádà pé kádà ta yìí náà ọlọ́run ti kádà pé kádà ta yìí náà padà kónú àkídà yìí aláta yìí náà tún ṣe lálà ṣe jàbàtà àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ kò yẹ báyìí ní ṣe ó jẹ́ kó yà pé kọ̀wárìjì wọn tẹ̀kfírì ni wọn kúrò tó gbóńtà máa ń pè wọn náà lọ́lọ́run ní kí wọ́n rí náà rí i nínú àwọn ògbóǹtarìgì ìbàdàn àwọn tó tó hàn díẹ̀ níwọ̀nba tẹ́mi mọ̀ níbàdàn nìyẹn èyí tí ń bá mọ̀ tẹ́ hàn ń ìní ọmọ ẹ̀yìn ni àwọn tẹ́mi mọ̀ ní mo dákọ̀ yìí gbogbo ẹ̀yin tó kù náà àwọn tó kù náà ọ̀pọ̀lọpọ̀ wọn rírò kó ń bàdẹ̀ náà dáadáa ọlọ́run tó ṣàánú ọlọ́run sì jogún mọ́sálásí fún wọn bẹ̀rù náà. so ní ọ̀wọ̀ wọ́n pẹ̀ nìkan ní Abdulgani ní ọ̀wọ̀ la àwọn ọmọlẹ́yìn jàbàtà tó jẹ́ pé àáfàá tí wọ́n gbára lé lọ́hùn lọ́wọ́ nu òun náà ti òun náà ti kúnnà àkídà jàbàtà òun náà pé jàbàtà ó lálàsí rẹ̀ gbogbo ẹ̀ níbẹ̀ lọ́wọ́ wá mi báyìí ọlọ́run ti kára pé kóun náà ti rọjá ọlọ́run ti tàrọjá pátápátá òun náà ti náfìdá kọ̀wárì jìnnà wà lórí ẹ̀ ní Ṣakí ọlọ́run tó ti mú wọn Ṣakí náà àwọn ọ̀pọ̀lọpọ̀ kódà wọn tó ti dá mọ́sálásí tiwọn náà ní Ṣakí báyìí táwọn náà ti kú lẹ́yìn jàbàtà nílọrin náà wọn tó ti ní mọ́sálásí mi ńlọrin náà nílọrin náà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí títí wọn òun àwọn míì àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ náà tó ti ya kú lẹ́yìn jàbàtà ńlọrin báyìí wọn tó ti ní mọ́sálásí mi ṣé bá nísìnyí so wọ́n ló ti wọ́n lọ dá àbáwọn so wọ́n ń han ara wọn ní ìyáláyé mà so inshallah ẹ jẹ́ kí n plate ti ọ̀rọ̀ àṣìfà kí n plate rẹ̀ fún wa so kálíbà mọ bí nǹkan yìí bí ó ṣe ní agbára tó so yìí báyìí nìsín. eléyìí báyìí so eléyìí ń jẹ́ ìródùnú àti dáadáa nípa àwọn tí ọlọ́wọ́n bá àlékẹ́lá ní kí wọ́n rí náà kù lẹ́yìn jàbátá yìí abẹ́lọ́wọ́n bá àwọn fa rẹ̀ tó tún kù lára wa nítorí ọ̀fà yìí sì tó kù lára wa o tẹ̀lé ìmọ̀ sọ kíníkà mú ní ọba jàbátá pọ̀ tí máa ń ta mọ́yà bọ́lọ́wọ́n bá ní kó orí kan yọ tó ọba sì ráwọn yòókù yọ àwọn ìròyìn burúkú ó sì máa wà náà ni àmọ́ náà ní káwa rí gbogbo ẹ̀yọ pátápátá ayọ́yẹ́yẹ́ kódà àwọn oró rẹ̀ àtúnyọ́ <laughs> so ọlọ́wọ́n ò ní kẹ́kẹ́ sẹ́kù lọ́ra wa yẹ́yẹ́yẹ́ ọlọ́run gbogbo àwọn ibi tó tún sẹ́kù sí lára àwọn eléyìí náà kọ́nà bá lè kíra kọ́ bá wa yọ jàbàtà fún rẹ̀ náà abẹ́lẹ́ ọba kọ́nà bá kọ́ bá wa sànú tiẹ̀ náà tí ó bá ní torí pásìkò tó wà yìí kódà àbúrọ́dí àti bàdà látàun ó lábà tẹ́sẹ̀ ní ọ̀pá jàbàtà dànù wàláì ó lábà tẹ́sẹ̀ ní ọ̀pá tó ń mí lókè àyà tó ń mí tupetupe tọ́ranjú wọn ẹ máa ń dán pé lórí tẹ́rí pé ó ti tẹ́ ó ti fàfẹ́ tẹ́rì báyìí so ó ó ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ sí ni wàláì ó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni so bí ṣe máa ń rí fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olórí kankan àwọn tó wá jẹ́ tẹ̀sí nìyẹn so tó o bá túbá so wàláì mo fi ọlọ́ba búra ó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni o ó yẹ ìyẹ́ jù báyìí lọ o so ìbẹ̀rẹ̀ la rí yìí kọ̀sẹ́ni tó ọmọ ibi tí òjò tí ó rọ yóò tí ì dá o kọ̀sẹ́ni tó ọmọ yẹn tí ó pa o àti mọ ibi tí ó padà já sí so máa ń bẹ lọ́wọ́ bá fún ọ ilé tó jẹ́ tó jẹ́ iyì fún wọn ní kò tètè kú tí ó jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ àṣìfà ibi tí ó ti lálà sí jàbátà àti àwọn ọmọlẹ́yìn rẹ̀. na bisimilayi wasalaatu wasalaamu ala rasulillahi wa baadi mo ń fi àsìkò yìí ṣe ìkéde bíbọ́pá bọ́sẹ̀ mi lára àwọn tí wọ́n ń pera wọn ní khawarij connection tí wọ́n náà ń pera wọn táwọn náà jẹ́ salafi connection torí àwọn ọmọ ilé yìí àwọn kọ̀wárìjì ni wọ́n tẹ̀kífìrí ni wọ́n àwọn tẹ́lẹ̀ pé wọ́n máa pe àlùmọ́ ànábì wọ́n máa pọ̀ ní kẹfìrí ìdúró lè báyìí náà so gbogbo ẹnikẹ́ni tí ọba wa já pé ọba mọ̀ wípé òun náà ń bẹ lórí mọ́níhàjì wípé ká máa pe mùsùlùmí ní kẹfìrí lórí mọ́níhàjì tẹ́ ẹgbẹ́ kalẹ̀ fún yín tẹ́ lè rí nínú Islam so mọ̀ ń bọ́ pa àmì bọ́sẹ̀ mi kú lára ru ẹni bẹ́ẹ̀ òun tó náà sì ti bọ́ pápọ́sẹ̀ kú lára tèmi náà mílẹ̀ sára yíma ìsára tèmi náà mà so ìdí eléyìí ẹ̀ ń bá wa gbọ́ kọ́ sọ fún ẹ̀ntì ìgbọ́ ẹ̀ntì ìtì ìgbọ́ náà kó náà yà á gbọ́ báyìí so ìdí eléyìí kọ́ a ti bọ́ pápọ́sẹ̀ kú lára wa ẹ máa wá a wá ṣàlàyé yín àwọn èèyàn ọmọ yìí nìbàdàn wọ́n mọ ẹ̀yìn dáadáa nìbàdàn yìí àtijọ́ kò mọ̀ nìyẹn wọ́n mọ ẹ̀yìn kíbẹ̀ tí ń bọ̀ kálukú fi má ti rí súnà yẹ kó ya fílẹ̀ o kó fílẹ̀ kó bá wà jìbí àdìsẹ̀ bá àdìsẹ̀ bá àdìsẹ̀ máa bá ara wọn fa wàhálà kankan so agbára kan tẹ́ nínú ẹ̀lẹ́gẹ́ pé àlùmọ́ àlẹ́bí ni kẹfìrí so àná mọ̀ ń bí àná òfin yín kọ́wọ́ jẹ́gẹ́ iná ọba tí ilé ti pé kí ni ẹ lọ máa lo agbára kejì ẹ fi máa lọ pa àwọn àlùmọ́ nítorí pé wọn wà mọ́ ní àjẹ́ yín so torí ìdí eléyìí kọ èyí jẹ́ sókì àlàyé tí mo fẹ́ ṣe fún wa so ẹni tó bá gbọ́ kọ́ bá ní sọ fún ẹni tí ì gbọ́ ẹni tí ò sì tí ì gbọ́ náà òun náà lòun náà ti ń gbọ́ so láti àsìkò yìí lọ ẹnìkan kò sí àǹfààní fọkànwá rí kankan láti wá sí mọ́síjìdì yẹn mọ́ àyàfẹ́ tó bá jẹ́ súnà pọ́ńdẹ́rá tọ́wọ̀ lórí mọ́níájú sọ́làf so because kò sẹ́ni kankan àyàfi kọ́ máa gbé ara rẹ̀ mọ́ dáadáa náà so ẹ̀yin pẹ̀lú ayé mọ́ mọ́níájú sọ́làf ni àwọn sọ fún ẹgbẹ́ tó bá yẹ pé lóòótọ́ ìmọ̀níájú sọ́làf rẹ̀ báwa á ní ẹ̀kọ́ àwọn àkìtá ìtẹ́yẹ̀ bá ń ṣe ọ̀tá àláwò ṣé báwọn tí gbogbo àwọn sheikh mukiru ni bàbá sheikh alabani gbogbo wọn kọ tíra ẹwà ń sa alẹ́ àwọn àkídà yìí gbogbo náà fi ń pe àlímọ̀lì kẹfẹ́rì ẹ̀kọ́ sínú tíra bólórí yín ní ọba kọ́ ni o bí kan yín náà ní ọba kọ́ ni ẹ̀yin ẹ̀kọ́ kẹ́ ẹ̀kọ́ àkídà yín lẹ̀ ẹ̀ wá ṣé ẹ sí gbogbo àwọn ìmáàmù ahmed ní báwọn náà lọ́rọ̀ sọ jáde lẹ́nu ara wọn jọ́nà lọ ọ̀rọ̀ nàta líle ṣùgbọ́n èyí tí wọ́n kọ́ lẹ̀ àlẹ́ họ́ọ̀tù yẹ́bìkọ̀ so ìdá ẹnu ọkọ tó wáyé pé lóòótọ́ lẹ bá mọ̀ pé nǹkan tó sọ kì í torí òdodo lẹ́wà kí ẹ wá ọkọ gbogbo mọ̀ náà sì ju yín yẹn àwọn nǹkan tẹ́ ẹ wà lórí àtàwọn ẹ̀dá tó tẹ̀ ń dá lórí àlẹ́mọ̀ nẹ́fì ẹ wá kọ́ tó wáyé lóòótọ́ orí òdodo lẹ́wà tẹ́ ẹ bá ti kọ́ báyìí à aláburú náà lẹ́ẹ̀mọ̀ jẹ́ lọ so torí ìdí eléyìí mo ti bọ́ pápọ́sẹ̀ kù lára kálukọ́ yà máa lọ tiẹ̀ ọ̀rọ̀ àtúnmílọ̀lá mo ti bọ́ apá gbẹ́sẹ̀ mi kó lára yín àtàtúnmílọ̀lá bí la títẹ́ fi padà sórí bẹ́ẹ̀ ti sọ́nà tó mọ́ panagada nítorí ìdí eléyìí ẹ jìnà sí mi èmi náà ti jìnà sí yín ẹnì ẹ̀kọ́ ọ̀gbọ́dọ̀ àti má ti di ọ̀gbọ́dọ̀ àti má ti di súnà ti tẹ̀mí mọ́ o so kọ́ má di pé báyà ìgbẹ̀yìn náà àti pé ètò à ń kóra wa lọ sí ọ̀dọ̀ àwọn ìtẹ́ ìfẹ́ lọ èmi ò ní bẹ́ẹ̀ kàkà yín náà وجب bó ti yẹ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi sọmọ rò pé ẹ ti gbọ́ olóhùn ní àbáyé lóhùn ní báyé mú kékeré o bẹ́ẹ̀ bá ti jìnà sí mọ́sáàsì masjid sunna tí òun kọ́ òun ni ó níbi tẹ́yìí fẹ́ lọ òun ò gbé lọ òun ọ̀rẹ́ yàn tẹ́ tó bá wọn ó ní ẹ jìnà sóhun kó náà jìnà sí yín sóyún ọmọ jàmbá tá ń bá tajà ní ọjà gbọ́rọ̀ pátá ẹ jìnà sí ẹ fi ó ní ẹ jìnà sóhun wọn ò ní jìnnà sí báyìí nísìn ó lè ní wọn ọyẹ wàláì láwọn ọmọ yìí ọyẹ kẹ ti ṣọ́ọ̀bù báyìí ní ṣebí ṣebí fìrìhàwùnà ni torí ń pè ní fìrìhàwùnà ń pè ní gbogbo jàbátà náà lórí ẹ̀ ń pè ní kẹ ta ní báyìí àbí àmọ́ ńgbà tẹ́ rí tó ìtọ̀ ìjẹ́ ń bẹ̀ àfà so kẹ fi bẹ́ẹ̀ alóní ó ní ẹ jìnà tó náà kó náà jìnà sí ó sì lẹ́mọ́ látijọ́ yìí ló ti lé àbúbejì kó mọ́sálásí rẹ̀ ó ti lé kó tefetefe kó náà nìsí àwọn tí àwọn tí àwọn tí ọ̀yọ́ náà wọ́n lé aláṣẹ kò ní júmọ̀ tó lọ yìí aláṣẹ dé júmọ̀ àkọ́ kírun báyìí náà bá ní kò ní kírun fáwọn wọn nítorí pé ó ti di kèfèrí aláṣẹ ní kí ní jẹ́ báwọn òun kí lè yí òun ọ̀bájẹ́ àwọn ọ̀bájẹ́ mọ́ ẹjọ́ tó òun ní kírun mọ́ òun kí lè kí lọ́fàá ìkánnú àwọn bíi ta ní wà pé one percent àbí two percent tó bá jà bàtà lọ ìkánnú wọn lọ́wọ́ ní ilẹ̀ tó kọjú mọ́ àyẹ́ so àmọ́ aláṣẹ àtàwọn stúdẹ̀ǹtì àtàwọn yòókù àwọn ni wọ́n gbìyànjú láti ìrẹ́kì bídè sórí láti ìrẹ́kì mọ́síjì sórí orí ilẹ̀ yẹn aláṣẹ dẹ̀ ní kó tó di pé àwọn ṣe nǹkan kan lórí ilẹ̀ yẹn làwọn bí léèrè pé ṣé ó yọ̀ǹda ilẹ̀ pátápátá ni àbí báwo ni ó ló yọ̀ǹda fún Allah àti súnà ọ̀wá yóò náà rẹ̀ fún aláàjì tún náà báyìí ni ọláwọ̀ nígbà ọ̀rọ̀ yẹn dọ̀rọ̀ police station tó gbéra wọn lọ police station tó yẹra nísìnyí wọ́n sì wà lẹ́nu ẹ̀ torí pé àwọn aláṣẹ lọ́kọ́ mọ́sálásí ìwọ lórí ilẹ̀ kò yẹra nísìnyí tó iná bá wọn gbé káàkiri wọ́n ní aláṣẹ ń jàjẹ́ bí ní ọbẹ̀ jogún mùsùlùmí ni oṣù kẹfìrí mọ́ jogún mùsùlùmí à ẹ̀ẹ́ ṣé ẹ̀yin mùsùlùmí náà gbọ́dọ̀ jogún kẹfìrí ṣé ẹ̀yin lẹ́kọ́ mọ́sálásí tó yẹ sẹ́yìn lẹ kọ́ mọ́sálásí síbẹ̀ so ká má bọ̀rọ̀ gòdè so wọ́n ń jàbàtà báyìí ó ń rí àgbákò lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní báyìí nìsí so nǹkan sọ kakiri ntọ́ báyìí ṣe kékeré torí èrò tálájẹ́ kókó lẹ́yìn rẹ̀ ẹni èrò pẹ́nìkan ti rí rẹ̀ kó èrò pẹ́nìkan ti o aláṣẹ ìkérò gan o wàláyé aláṣẹ ìkérò gan <laughs> ṣé báyìí ní sísè o ẹlòmíì òyìn tó pa ṣé n pa ń sọ dájọ́ yí àbàdà ti dé kò sí ń ba ní gbogbo gbàrí báwọn èèyàn ṣe ń ya bẹ́sẹ̀ wàláhì ẹlòmíì ò ti padà yá ní àbúrò dí alátafi ní náà padà bàtà because kò sígbà kan tó ní máa báyìí pé mẹ́ta ṣe rí èèyàn tó bá fẹ́ tó bá fẹ́ tó manhajù tẹ́nìkan ò rí tó nìkan ò rìn lórí ẹ̀rí gbogbo wà jẹjẹ ní kó rí wàhálà tẹ́nìkan ò rí rí ìbànújẹ́ tẹ́nìkan ò rí rí sí gabu aláṣẹ ní aláṣẹ ní bẹ́ṣe máa ń ṣe nìyẹn ó ní kò sí ṣe yapa wọn láyé àfi kápẹ́ yìí kèfèrí wàlọ́hì làzim kò sí ṣe yapa wọn láyé jàbátá kò ní gbàkẹ́ wàláì kẹta máa tẹ̀lé dogmatically kẹ máa tẹ̀lé ìbá ní sè blindly ní tẹ̀lé afọ́jú sóyè bá ní sè so ìjọ làwọn èèyàn fẹ́ àbúrọ́dúyà náà sọ ó ní ó ní ẹni tí ò bá kéwú tí ò lè kà ó nìkan ló lè pẹ́ lẹ́yìn jàbàtà ó ní kò sí ó ní bíyẹn bá ti lè kà àbí tẹ̀ bá wà lẹ́nu tí ń kẹ́kọ̀ọ́ pé ìjọ tó bá ti lè mọ̀ọ́kà tí ń kà fúnra rẹ̀ báyìí ó ní láíláí kò lè pẹ́ lẹ́yìn jàbàtà ó láfẹ́lẹ́ tó ti ṣe májẹ̀mú pẹ̀lú jàbàtà òun <laughs> eléyìí rọ̀ sídìí ọ̀daràn àbádàn olóhùn nìkan ló rò pé lè tó lóhùn ti dé májẹ̀mú pẹ̀lú jàbàtà ó ti gbádé o ọlọ́run ti lè sàánú tiẹ̀ náà lọ́ọ̀ tẹ̀wọ́gbáyé náà burú tẹ́lẹ̀ <laughs> ọmọdé rẹ̀ ìjẹ́ bá wa àwa yìí burú jẹ̀ yín lọ wà aburú gan èyí ni yín bò ń gbà wà ń bẹ̀ <laughs> so àwa náà ń gbà wọn náà kẹ̀ so àwa náà burú àmọ́ ìgbà tó lọ́ọ́ kí lẹ́ńkọ́ Rashidi náà abẹ́lẹ́wọ̀n bá ọlọ́wọ́n padà la ojú tiẹ̀ náà so a ní wọn lọ́wọ́ bá mú bí tọ́pọ̀ rẹpẹtẹ akànsáríjì kan tọ́ wa ní ẹnu òwò ni tí ó ti báyìí ní ṣèṣe kí a gbọ́ àwọn nǹkan yìí mo rò pé ilé báyìí ti kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó kù tó ń gbà míì náà tí a bá tún ní àǹfààní láti máa tẹ̀sí etí gbọ́ wa láti máa jẹ́ kí a gbọ́ àwọn eléyìí tí ó ti kù ní ọlọ́kànjọ̀kan ṣe wá rí ní báyìí a àṣìfàwò ka àṣìfàwò ka ọ̀rọ̀ kan ó ní bara'atun min Allah bara'atun min Allah nígbà tí rashidi ọmọ olódo yẹn o mú àṣìfàwò yìí ó ní olódo nígbà ń fa àṣìfàwò sí yẹn ó ní bara'atun min Allah ẹ̀ ọlọ́lọ́ ọlọ́wọ́ ló gbé tí owó kèsì orí yìí ọlọ́gbọ́ pamọ́sí lára àlá sábẹ́ bá lọ́fẹ́ sọ fakọ̀ wá mọ̀ kí sọ ìwà ń fi àṣìfáwù sí yẹ̀yẹ́ mo fi ọlọ́ba búra àṣìfáwù ló dẹ̀ kọ̀rẹ́tì rashidi ló dẹ̀ jìgì rashidi gan lólódò wà lọ́ọ̀ì àṣìfáwù gangan tí fi sí rashidi fi bá ń wá bi tí bá ń wá bẹ̀ jáde jáwọ̀ yẹn gbọ́ wàláì ó fẹ́ fi àṣìfáwù sí yẹ̀yẹ́ pé àṣìfáwù olódò làṣìfá kọ̀mọ̀ tí ń sọ mo fi ọlọ́ba búra rashidi gangan nìyálàyà olódò kódà ní tí ẹ̀ ya wù sọ yẹn àyà Qur'an àyà alákọ̀ọ́kọ́ nínú sọ́ọ̀tù tauba ni àyà alákọ̀ọ́kọ́ nínú sọ́ọ̀tù tauba ni eléyìí ò mọ̀túmọ̀ rẹ̀ ẹ mọ̀ kí yẹn fẹ́ fi sí èyẹ kí yẹn gẹ́gẹ́ sì máa fira rẹ̀ pọ́n kí gẹ́gẹ́ sì máa wọ́gẹ́ fẹ́ yí padà wá yí o mọ́lẹ̀ òtún kọ́kọ́ ń bẹ̀ lọ́dọ̀ yìí o ẹ̀yin náà ti kọ́kọ́ ń bẹ̀ o bàárọ̀ àtúmìnà là òun tún bá kọ́kọ́ bẹ̀ lọ́dọ̀ àná tẹ́kọ̀ọ́ yìí. bá a ń kọ́kọ́ pọ̀ sí ẹ̀ náà the wine ẹ̀ ti ń tiní sí i àti bọ́lá ti plé rẹ̀ náà fifteen minutes ẹ̀rọ ara jáwọ̀ yẹn gbọ́ bá fifteen minutes náà dá bí wa. ó ń yẹ̀yẹ́. bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ lọ sùkú ọmọ ẹ̀yìn ẹ wà máa ti ẹ̀sán ìrú náà wà máa yọ̀ lẹ́nà ẹ wà máa sájà àbá jẹjẹjẹjẹ káàkiri táwọn àbá ìdí mọ́ wá wọ́n tẹ̀ ibi kúrẹ́ ìdí lẹ́kùn rẹ̀ wà yìí ní wọ́n á sọ nínú sínú rẹ̀ ẹ wá di àbá yàrá ìgbéyàwó ni bọ́ǹtà gbàgbà jáde bọ́ǹtà gbogbo máa sọ̀rọ̀ lórí sọ̀rọ̀ ẹ̀ bá ti wọ́n ta gbogbo gbogbo yín lọ́yọ̀rọ̀ ẹ̀yìn máa lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ wá jókòó sí lórí bẹ́ẹ̀dì ìyàwó ìyàwó yín àtàwọn ẹ̀dá ń bèèrè ẹ̀yìn nìkan ó parí kúbi jáyẹ ojú wa ló ti gbọ́ pàmò ní ẹ̀kọ́ wọ̀rọ̀ ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ olùkọ́ bá wọlé lọ́dọ̀ yìí o ẹ̀yìn náà tó bá wọlé lọ bàárọ̀ àtúnmílẹ̀ là òun tó bá kọ́ lọ́dọ̀ lọ́dọ̀ àná o ó tọ́ mọ́ yìí wọn láì kí. àní ẹgbẹ́ kọ́ kí ó náà ẹ̀dùn fẹ́ kò yé yìí ó fẹ́ sọ lárúbáwá lárúbá tó dúró kọ́ olùkọ́ yà ní olùkọ́ tí lè bèyí mi ni. ó fẹ́ sọ lárúbáwá yìí olùkọ́ bá wọlé lọ́dọ̀ yìí ẹ̀yìn náà tó bá wọlé lọ́dọ̀ yìí àmàlàwà ní mọ́ bàárọ̀ àtúnmílẹ̀ là òun mọ̀ tó bẹ̀rẹ̀ olùkọ́ tó bá wọlé lọ́dọ̀ náà rà ní ẹjọ́ kẹ́kọ̀ọ́ lẹ́gẹ́ tó wí ikú yìí ẹ bá wí ikú yìí ní oṣù tó bá bìlà bíbí gbà yẹn nìyẹn tó ní dọ̀là náà ló fẹ́ bá lọ kúrú bí dáa ti dọ̀là òfẹ́ bá dọ̀là dọ̀là náà náà ló bá lọ yìí èwe náà ló bá lọ sí ìwọ náà ní ìdòwò tó tán àní ẹ tọwọ́ sí ní náà ẹ bá tọ̀ bẹ́ẹ̀ ni kí ó yẹ ẹ bá ta nǹkan wẹ́wẹ́ sánú bí ti dín ìfún yín kẹ máa gbọdọ̀ China kẹ máa gbogbo ẹ ẹ máa bá yín lọ lẹ́ka bá àwọn àbáyé bẹ́ẹ̀ àwọn máa rà lọ́dọ̀ yín bàrọ̀ àtúnú náà lẹ́ àtọmọtúmọ rẹ̀ oníbàárọ̀ àtúnmìnà là ìtumọ̀ tó rẹ̀ pé o tún bá kọ́kọ́ lẹ́kọ́ lọ́dọ̀ àlọ́ ẹ àlọ́ òun ti ìdájọ́ ọ̀dí lẹ́nu fún ara rẹ̀ ni ó ti di àlọ́ rẹ̀ pé ó mọ níbi ó ti ìdájọ́ ya gbà sọ ìbálẹ̀ rẹ̀ yí bí ní ogun rẹ̀ kò mọ níbi ó ní mo bá kọ́kọ́ lẹ́kọ́ rẹ̀ ẹ̀yin náà lọ́kọ́ rẹ̀ àbúrò wa rí mọ́ nígbàdàn yóò ó dà rí mọ́ nígbà tó bá múra bàrọ̀ àtúnmìnà là <laughs> ẹ̀kọ́ pàwọ́ ilẹ̀ kọ́lọ̀ sí àlọ́ òbí tán torítorí náà ànábì wá ní owó pẹ̀rẹ̀ ẹjọ́ keje. tẹ́tí báyìí tẹ́tí ní oṣù ẹ̀yẹ tẹ́tí àwọn táwọn náà bá ti rí nìkan tán lè tán máa rò pé bóyá wọn rí nǹkan sọ báyìí ó má ti ẹ̀yẹ fàbẹ́ léwu àwọn kiri tẹ tí ọtún ẹ̀rí ra wọn yìí o tí wọn mọ wàláì olódo olódo olódo sọmọdì àtọ̀gá àtọmọṣẹ́ èyí náà tún fẹ́ máa fìyà sí ẹ̀yẹ èyí tó yẹ pé kéwù yóò dúró wàlọ́hì ó ń fi àṣìfà òfin èèyàn pé ó sọ pé òun bọ́ wọ́n bá jẹ́ kúrò lára lọ́ àwọn rẹ́rìn bọ́rọ̀ àti òmìnà lọ kò túmọ̀ sí pọ́ bọ́pá bọ́sẹ̀ kúrò lára lọ́ lọ́kùnrin tí ò bá kéwú mọ̀ yìí ọ̀ ló wáyà alákọ̀ọ́kọ́ nínú sọ́lọ́tù tábà kódà àyà kùránì ní kéèké ṣe lárúbáwá eléyìí ajẹ́pẹ́ tó bá mú wáyà yìí ní lọ ọlọ́run mo bọ́ pábọ́sẹ̀ lára mi àbí kí ló tẹ̀ wá tún kéwú tí ọlọ́wọ́ mọ̀ sánú àwọn ọmọ rádàrádà jàbàtà máa ń kó káàkiri àìlèyàn ọmọ àbáyé jẹ́ jàbàtà kan ọ̀báyé jẹ́ fúnra rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí òsùn káwọn ọmọ rédíò yìí káàkiri Suratu wa rasulihi ila alladhina ahadtum min al-mushrikin minallah ẹni pé ntí ntí ṣìfáwù sọ yẹn ló correct pé bàrọ́ àtún minallah yẹn ni pé ìbọ́pábọ́sẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba sọ́dọ̀ yín lòún ṣe kìí ṣe pé òun bọ́pábọ́sẹ̀ lọ sọ́dọ̀ bóyá pé òun bọ́pábọ́sẹ̀ kúrò lára ọlọ́run kúrò lọ́dọ̀ ọlọ́run kọ́ torí pé mí ń tọ́wà ń bẹ̀yẹ ìtìdáhùn rọ́ọ̀yà ni ilé ìkéwò ìyá àwọn ọmọ ìfà min ìtìdáhùn rọ́ọ̀yà ni tó túmọ̀ sí pé ìbọ́pábọ́sẹ̀ yìí wá látọ̀dọ̀ Allah ó ti lọ sọ́dọ̀ jàbàtà àtàwọn kí ni o àtàwọn ọmọ rẹ̀ pé òun bọ́ pápọ́sẹ̀ èyí tó wá lọ́sọ̀dọ̀ Allahu lọ́sọ̀dọ̀ jàbàtà àtàwọn ọmọ rẹ̀ wàláì àní ìtún sí ẹ̀yẹ ẹ̀rí bí ní tẹnu àwọn ọmọ rẹ̀ àwọn tọ̀wọ́n náà àwọn tó kó síwájú lọ́lẹ́ yìí wọ́n rẹ́rìn àmọ́ ó ti ṣe jàǹbá kéwú báyìí nígbà tí mo gbọ́ lọ́nà jàbàtà jàbàtà tó gbà yí pé ó tún gbà fọyẹ́ àrùbẹ̀yì tó mọ kí ó jẹ aláṣẹ lọ o eléyìí ní ọmọ tí mo ní ọmọ tí mo ayé àkùránì ní ọmọ tí mo lárúbá ní ọmọ náà sọ làwùdí àrùbẹ̀yì gbà kí ó lọ́dọ̀ aláṣẹ èmi ò mọ̀ o lọ́mọ yín o <laughs> ẹ̀ lọ́lájẹ sọ sọ ok ọlọ́rùbẹ̀yì gbà kí ó lọ́dọ̀ ìgbà náà nù torí yọ gbà tó tọ́ aláṣẹ tó bẹ́tà tiẹ̀ díẹ̀ báyìí nísìnyí ìwọ́n tó wọ́n máa ya Kùránì ju bàárọ̀ àtòmínà lọ ilé yìí ni second in command wọn nù wàláì second lẹ́yìn ìjàbàtà ẹni tí wọ́n tó láìkì òun náà tó wá ní ẹnu lọ́wọ́ mara ti yìí ẹ ó ní ẹnu gan àbá ó ní ẹnu gan ọlọ́run ọmọ irú ẹ̀dá tó jẹ́ gan síwájú kó tó jọ ìjàbàtà mo ń sọ fún ẹ̀yàn kan lóhun ọmọ bú èèyàn bú náà ni ó jẹ́ kó tó jọ ìjàbàtà tẹ́lẹ̀ tó ìwà bú ń ìwà bú ń bẹ lára rẹ̀ ẹ mọ̀ kẹ́ẹ̀tì mọ̀ pé ẹni yìí tọ̀bí ààrẹ ni tọ̀bí ààrẹ bá kìdá tọ́wà inú ẹjọ́ rẹ̀ náà káfíyàn sí èyẹ ìwọ gan ni òsì mọ̀ kankan yìí àní bó ṣe ka bó ṣe ka bó ṣe ka kìtàbù tawhid náà nìyẹn o ṣẹ́hù kìtàbù tawhid alqawlu mufid tó ní tọ́sọ̀ yìí pé tọ́sọ̀ pé alkhawfu walkhawfu min ashirki tó ní yìí bẹ́ẹ̀ rú gan báàbù táwọn báàbù alkhawfi min ashirki sáàrù táwọn bá fi ń bẹ̀rù lórí ẹ̀lú mẹ́ẹ̀kẹ́ mẹ́kò sínú ẹbọ kéjẹ́ẹ̀tì ìkúnlẹ̀ tọkọ ṣe rí láyé rẹ̀ nu ẹ lọ wo kéjẹ́ẹ̀tì ìkúnlẹ̀ ibu of possession part two rẹ̀ ibẹ̀ ni tí mo sọ wà. báàbù ìkọ́ fi bẹ̀rẹ̀ sílìk báàbù táwọn bá fi ń bẹ̀rù wá fi ń bẹ̀rù fún ẹ̀kẹ́ mẹ́kò sínú ẹbọ. wàláì wàláì kéwù burúkú ló fi yẹn báàbù ìkọ́ fi bẹ̀rẹ̀ sílìk báàbù wípé àlùkọ́ ìmọ̀ bẹ̀rù nǹkan míì nínú àwọn irú bẹ̀rù tó yẹ ká máa bẹ̀rù ọlọ́wọ́n ba káwá gbé fẹ́ dà mí òun náà wà nínú ẹbọ alkhawfu mina shirk min tó wà ń bẹ̀yẹ min àtẹ̀bẹ̀ẹ́dìyà ni ah, àwọn eléyìí min ka min min náà ni máa ń kó ba bara'atu min Allah kọ̀mọ̀ pé min bí báyìí ìdíjì ìtìdáhùn lọ́ọ̀yà ni kọ̀mọ̀ pé min ti bẹ̀yẹ títí tẹ̀bẹ̀ẹ́dì ni àdẹ̀ní kí ẹ wá kẹ tó kí wí mẹ́kẹ tó máa dá sára màrí ẹ̀sìn ẹ̀dákun a sì yí òun wọlé ni ẹ̀dá fún sásìkò tí ì lọ ẹ̀dá máa bá eléyìí tá a bá rí yanjú nínú àwọn ṣòrótò mujtahid lónìí a lè rí gbogbo ẹ̀yanjú bẹ̀ tẹ́lẹ̀ tá a bá rí yanjú insha Allah. náà a ti sọ̀rọ̀ ayé gàtá ń pè ní ijtihad fún wa òun náà ni pé kí ni o kí a ṣe ìgbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn ká fi mú ìdájọ́ jáde ṣé bá ní sèyí ààyè gàtá ń pè ní ijtihad nìyẹn. badru juhdi li idraki li idraki téèyàn mú téèyàn ná ìgbìyànjú ẹ̀ láti mọ ìdájọ́ ṣẹ̀ríà kan tó ń pè ní al-ijtihad nìyẹn nínú lílo àwọn al-usuliyun àwọn olùmọ̀ nípa usul. now àwọn ní nǹkan kan tá ń pè ní shurutul ijtihad ilé tí mo fẹ́ kà fún ọ yìí kó lè bá a mọ ibi tí mo ti ń kà dáadáa tí mo bá fẹ́ kẹ́kọ̀ọ́ mo ń kà fún ọ nínú tíra sharhul usul min ilmi usul sharhul usul min ilmi usul sheikh wa al-allama ibn Uthaymin àwọn wọn ṣe tíra yìí àwọn wọn ṣe matnu al-usulu min ilmi usul sheikh sọ́lá Uthaymin ló ṣe matnu àwọn wọn ṣe wá ṣe ṣẹ́rífù ẹ̀ àbá gbóná púpọ̀ kọ́lọ̀bà ní kílákọ́bà akẹ́wọn àti àwọn afáwà yòókù náà tí wọ́n ti lọ àtàwọn tó wà láyé kọ́lọ̀bà ní kílákọ́bà akẹ́ gbogbo wọn. a pè ní ṣẹ́ṣul usul min ilmi usul mo máa ń ka page five hundred and thirteen ni mò ń kà fún ọ̀tọ̀ bá fẹ́ wò ó wọ́n pe jẹ́nìkan ní ṣòrókò ìtìhàdì ṣòrókò ìtìhàdì àwọn májẹ̀mú tó wà fún ìṣe ìgbìyànjú láti mú ìdájọ́ ẹ̀sìn jáde àbí láti mọ ìdájọ́ ẹ̀sìn wọ́n ní ìtìhàdì ṣòrókò minha wọ́n ní ó ń bẹ fún ìṣe ìgbìyànjú láti mú ìdájọ́ ẹ̀sìn jáde àwọn májẹ̀mú nínú ẹ̀ la fẹ́ nínú àwọn májẹ̀mú náà la fẹ́ tó wà fún ìṣihad. àyà ìlànà min al-adillati ash-shar'iyyati ma yahtaju ilayhi fi ìṣihadihi ka ayati al-ahkami wa ahadithiha. ẹni tí ó bá jẹ́ mujtahid olùmọ̀láńlá tó lè wọnú al-Qur'an tó lè wọnú sunna nabi sallallahu alaihi wa sallam láti mọ ìdájọ́ ẹ̀sìn kan láì gbára lé ẹnì kankan náà àwọn olùmọ̀ tó ti ṣáájú láì ka tírà kankan láì gbára lé ẹnì kankan wọ́n nílò ẹni báyìí àyà ìlànà mílẹ̀ àdílẹ̀ ti ṣẹ̀rọ̀ ìyà májèmọ̀ aláwọ̀kọ́ ni pé ó gbọ́dọ̀ nímọ̀ nípa àwọn ẹ̀rí ṣẹ̀ríà àwọn ẹ̀rí tàti mú ìdájọ́ ṣẹ̀ríà ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ máa yàtájú iléyìí àwọn tó ní bùkátà sí láti mú ìdájọ́ ẹ̀sìn jáde nínú ẹ̀rí táàfin mọ ìdájọ́ ṣẹ̀ríà irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ ó gbọ́dọ̀ má déédéé tó bùkátà sí nínú mọ̀ tí ó fi mọ ìdájọ́ ṣẹ̀ríà fi ìtìhádìhì nínú gbìyànjú tó wọ́n fẹ́ ṣe láti mú dájú ẹ̀sìn jáde ó gbọ́dọ̀ nímọ̀ nípa àwọn àyà tí ó bá rí báyìí àbáwọn ẹ̀rí tó rí báyìí ka ayatul ahkam àwọn ayatul ahkam àwọn àyà tó wà fún ìdájọ́ ṣẹ̀ríà ó gbọ́dọ̀ eléyìí báyìí tó bá ní ayatul ahkam àwọn àyà tó wà fún ìdájọ́ ṣẹ̀ríà pọ̀ ẹbí jàbàtà léèrè ẹni kọ́ ka àyà tó wà fún ẹni kọ́ ka àyà tó wà fún wùdú ó dẹ̀ sọ fún ẹni kọ́ sọ tó wà fún àti iye ààyè ibi tó wà nínú súrà yẹn ẹ wá ní mo fi búra ẹ mọ̀ pé ìbúra ni mò ń búra yìí tó bá lè dàbí irọ́ mo fi ọlọ́run bá búra jàbátá ò lè ka àyà wùdú tó wà nínú suratul maida wàláì mo fi ọlọ́run bá búra ẹni mo parọ́ wùdú wùdú wùsàn wàláì wàláì ẹni kí jàbátá kà wàláì kò lè kà tó ní ó wà lè ka àyà ẹni tí ìdájọ́ mùsùlùmí tó bá pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó ṣèèsì tó wà nínú suratul nisa ẹni kọ́ka láíláí wọn bí dáa wọn wàláì mọ ẹnkọ́ wàláì ni mo ń pè wàláì ni mo pè mo fọ́ lọ́nba búra ẹni tó bá dẹ̀bẹ̀ ẹni tó bá dẹ̀bẹ̀ járọ̀ mi kódà mo fún yín ní gírèjì ẹ̀pẹ́ lọ́la wàláì kódà ẹ̀pẹ́ lọ́sẹ̀ tí mo kò lè mọ̀ <laughs> honestly speaking eh, eh, eh, jàbàtà púpọ̀ nípa wàláì orí rẹ̀ bí tásútású lórí rẹ̀ jẹ́ kú orí rẹ̀ kú gan wàláì kódà wàláì mo fọ́ lọ́nba búra mo sá ò ṣeun ọmọ yẹn ò ṣeun bẹ́ẹ̀ gbé wàláì lẹ́gbọ́n tí mo sọ fún yẹn wàláì lẹ́gbọ́n tí mo pè fún yẹn kìí ṣe rọ́fà tó bá dẹ̀ dàbí rọ́ tó bá dẹ̀ dàbí rọ́ wàláì ẹ mo ti sọ rí ẹni kẹ́kà fún mi láyè kí n ṣètì ìzámù fúnra tí bá fún jàbàtà ló pẹ́sẹ̀ márùn yóò fẹ́ẹ́lì márùn wàláì wàláì tàláì wàláì mo fọlọ́ wa bí n gbọ́dọ̀ fún jàbàtà ló pẹ́sẹ̀ márùn kọ́ gbẹyọ kan bẹ́ẹ̀ tó bá gbẹyọ kan ń gbà láfa wàláì ń gbà pàfà ni tó bá gbẹyọ kan ló pẹ́sẹ̀ márùn mo fọlọ́ bàdúrà àwàdà lẹ́ ń pè ní tó wọ́n lè àwọn àyàtul ahkam ẹrù pé ẹrù pé náà dẹ̀ táwọn ilé ń bá kàkiri ni ẹtí ọ̀nà sábà yìí sì ẹni kọ́ ka àdìsù tayammum ẹni kọ́ ka àdìsù tayammum àbí kọ́ ka àdìsù ìdájọ́ ntọ́ba sọnù ẹni kọ́ ka ó ti ẹ ẹ ọ̀rọ̀ fíkìrì ni mo máa ti ń dẹ́kun ẹ̀yìn mo máa <laughs> a wudu wùdú ọ̀rọ̀ tọ̀hárọ̀ ẹni wala ẹni kíjà bàtà ka àdìsù haibọ àdìsù haibọ táwọn obìnrin máa ń ṣe ẹni kọ́kà tí àwọn oníṣàwọ̀ yìí sì ẹ ẹ ń tó ẹ sì ní kíra sídìí náà kà <laughs> ẹ jẹ ẹ jẹ ẹrí ẹrí nǹkan gbàtà aláàbọ̀ máa ń ibi kan máa ń wo àwọn ọmọ sámán sásìkò lóko yóò wá tàkì ìbàdàn nígbà wá kọ́ kéwú lọ́rin lọ́dọ̀ dẹ̀dẹ̀rìn eléyìí tí ọmọ kéwú eléyìí tí ọmọ mùsùlùmí àti mùsùlùmí lè èyí máa sásìkò yín lóko ọkọ̀ ọjọ́ ògbómọ̀sọ́ba nínú ìgbà ọmọ ń gbọ́jọ́ ọ̀dọ̀ ọ̀dọ̀ lọ́jọ́ yàrá-wò tí wọ́n gba ní kéwú tí àbá táwọn olùlọ́kúnbàdàn wà láì tí màá ń gbá lórí gbogbo àwọn amúbíyẹyà tí màá ń gbá ní orí wọn aba walai walai lẹ́gbọ́n mi wí fún yẹn bá tí ìmọ̀ wàláì mo fọlọ́ ìmọ̀ ń gbẹ́ ní orí tí wọ́n bí ó sì fi gbogbo àwọn ẹ̀yìn lẹ̀ ń bọ̀ wá sọ eléyìí tí ò lè eléyìí tí ò lè ka sọ́rọ́ tó fa sí àyè eléyìí kíní jàbátá yìí kíní wàláì ẹni tí ó bá jẹ́ mùsítẹ́hìd ó gbọ́dọ̀ mọ àwọn ayatul ahkam àwọn àyàtù làkàm tó o bá di ẹ̀mọ́ gbogbo àyà Qur'an torí pàwọn àbájọ pé wáyé pé kìí sọ̀rọ̀ yẹn ni pé kí mo jẹ́ ìdíkọ́ ha gbogbo Qur'an so yíba ní sí tẹ́ bá lọ kabi tí mo ń sàlàyé yẹn ẹ bá àlàyé yẹn bẹ́ẹ̀ kìí ṣe pé dandan ni pé mo jẹ́ ìdíkọ́ ha gbogbo Qur'an àmọ́ ọ gbọ́dọ̀ mọ̀ gbogbo àyàtù làkàm kí ló fẹ́ ṣe ṣíàdì lórí <laughs> nígbà tó bá ń ma àwọn lẹ́yìn tó bá mọ̀ yẹn tán ṣé kò di sí sẹ́yìn báyìí lẹ́yìn tó bá mọ̀ yẹn tán àyà ìlẹ̀mọ́ àyà ìlẹ̀mọ́ min al-adillati ash-shar'iyyati ma yahtaju ilayhi fi ijtihadihi ka ayatil ahkam wa ahadithiha ẹni tí o ti ẹ̀ma ayà ọmọ àdìsí mọ̀hádìsí ọlọ́run tó náà méjèèjì pàlà eléyìí ni ètò wa tí a mọ̀ ń ṣe lọ́dọ̀ tí àwọn àfáwọn al-sheikh mo fẹ́ ọlọ́ba búra wàláì mo fọ́ ọlọ́ba búra jàbátà si ká méjì nínú àrùbá nínú nàwàwíyà wàláì tẹ́mi pé mò ń pọ̀ lọ́hùn mò ń pè wàláì bọ́ fẹ́ járọ̀ mi ìwọ tọ́ wáyé pé á ah, ẹnu ìdìbò tiẹ̀ dùn púpọ̀ ògùn lọ́la tọ́ba yìí tó fẹ́ fún ní fún ní gbé lọ́sẹ̀ mo ti fún wa ní tàhádì yìí ti pẹ́ wàláì ìjáàkì ló fún òun náà wàláì wàláì ọgbẹ́bùn ọba wa lọ fẹ́ lọ tà yóò fọ lọ tà fún ọba jífẹ́ ó ti jẹ̀bùn nìyẹn mo fọ́ búra ẹni kọ́ka kò ní ká ní yọ ká yà wòdù jàbàtà fẹ́ rí yé ni wọn bí dáa kò yẹ ọba sànù wa tí a rí gbogbo ẹni tí ó bá jẹ́ gbogbo ẹ gbọ́dọ̀ wà lórí ẹ̀ gbogbo àwọn ahadithul ahkam lọ́fà ló fi jẹ́ sí pé àwọn àfà tó bá bẹ̀rẹ̀ kéwú wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ma tó bá fẹ́ ahadith wọ́n kọ́ ká arba'un nawawiyya náà tó bá kú ọmọ yẹn wọ́n lọ sí ní bulugul maram ẹ wo adéhùn àdìsí sáàsì àbá adéhùn àdìsí ti bẹ nínú bulugul maram ni wọ́n ha gbogbo ẹ̀ tó fi bá bá tún kó mẹ́ wọ́n tún mú wọ́n tún mú tíra mi wọ́n tún mú tíra mi wọ́n tún mú Bukhari wọ́n tún mú wọ́n tún mú Muslim bó ti máa há nìyẹn bó ti máa há nìyẹn tẹ́lẹ̀ yìí tí ó há àdìsí méjì wà sánadá mọ́tíná mọ́tíná wà sánadá jẹ́ mo jẹ́ ìwé ìmúnà kò há mọ́tínù bẹ̀lẹ̀ tí ó sánadá kò há mọ́tínù ẹni tí bá jẹ́ mujtahid shartu alákọ̀ọ́kọ́ ni ayé àìlàbẹ̀mẹ́ ka ayatil ahkam wa ahadithiha naam wọ́n ní ìgbà tí ṣe sọ́yìn tèmi wọ́n ṣàlàyé wọ́n ní fàyídà káàna mujtahidan fil ahkam wọ́n ní tẹ̀yàn bá jẹ́ ẹni tí ń gbìyànjú láti fa ìdájọ́ ẹ̀sìn jáde nínú àwọn ahkam fala budda an yakuna indahu ma'rifatun bi ayati ahkam wọ́n ní ó gbọ́dọ̀ ma ìmọ̀ gbọ́dọ̀ wà lọ́dọ̀ rẹ̀ fala budda ọ̀rẹ́ yẹn ní ó gbọ́dọ̀ wà lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ nípa àwọn ayatul ahkam gbogbo ẹ̀ lọ́gbọ̀rọ̀ mọ̀ wala yalzam an yakuna indahu ma'rifatun bí ah, ayati usuli din wọ́n tó bá yẹ pé lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ahkam ló ti fẹ́ ṣe jihad kìí ṣe pé wọ́n ní kìí ṣe pé ó gbọ́dọ̀ wọ́n ní kò dọ̀ràn yẹn kó wá nímọ̀ nípa àwọn àyàtù tó sọ nípa usulu din tó jẹ́ àti al ọ̀rọ̀ ahkam ló fẹ́ ṣe jihad lórí ẹ̀ kéde dandan ni kó ha àwọn àyà usulu din títí al-aqdiyya kal-imani bil-yawmil akhir gẹ́gẹ́ bí ìnígbàgbọ́ tó yọ̀gbìn al-qiyama wa ma asbaha dhalik àtàwọn tó bá tó jọba yìí lọ. li anna hadha la yata'allaqu bi ijtihadihi wọ́n tó pẹ́lẹ́ yóò ní ṣe pẹ̀lú bí tó ti ìgbìyànjú ìdájọ́ ẹ̀sìn. wa kadhalika la budda an yakuna indahu ilmamun bil ahadithi bil ahadithi bil ahadithi ni wọ́n kọ ṣùgbọ́n kò lè jẹ́ bil ahadithi typographic error nìyẹn bí ahadithil ahkam mùdọ́fà tí mùdọ́fì ilé lọ ẹ̀kọ́ jẹ́ kọ̀yẹ́kọ́ jẹ́ náàtú pàlùmọ̀nù bí jàbàtà wáyé karú eléyìí wọn ò mọ̀ nìkan ẹ àríwá kan tó correct gan kò rí kà mẹ́lẹ̀ pé adé òwò tá a máa dáńdáwì ní olóko gbowó eléyìí eléyìí ó gbọ́dọ̀ mọ̀ àwọn ahadithul ahkam wọ́n ní wal ahadithu kanat muntashiratan mutafarriqatan wọ́n ní àwọn ahadithu dẹ̀ ní wọ́n ní ó fọ́ káàkiri abáàdìsù ọ̀fọ́ káàkiri ni ó fọ́ káàkiri káàkiri ẹ́ ṣùgbọ́n hatta yassara Allahu min hadhihi al-umma man yajma'u shatataha wọ́n ní àmọ́ngbà tọ́lọ́ọ̀bà àlékelọ́ padà sàlọ́ àlùmọ̀ yìí ọlọ́ọ̀bà àlékelọ́ ti rọrùn fún àwọn èèyàn kan tọ́lọ̀ ọba àríkẹ́lá gbé dìde kẹ́ lọ kó àwọn hadith ẹjọ́ mi tó fọ́n ká sí ibẹ̀ lọ́n fi wá kójọ irú wọn làwọn alimami Bukhari àbí ẹ̀kọ́ ni wọ́n lọ gbá káàkiri gbogbo táàdìsì ilé tó wà ní Kufa ilé tó wà ní Basra ilé tó wà ní Madain ilé tó wà ní Iraq ilé tó wà ní Misra ilé tó wà ní Yaman ilé tó wà ní Maka ilé tó wà ní Madina wọ́n wá ń káàkiri bẹ́ẹ̀ tọ́lá wọn sàhábà ti fọ́n káàkiri hadith dẹ̀ wà lọ́wọ́ ń kálukú àbí ẹ̀kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí máa wá káàkiri wá káàkiri wọ́n wá kójọ papọ̀ imam muslim náà ṣe àwọn tó ṣáájú imam malik imam ah, imam ah, imam alimam ah, malik alimam abu hanifa àwọn alimam imam shafi'i gbogbo wọn tó ti ṣáájú sufyanu sauri sufyanu sauri sufyanu ibn uyayna ibn mubarak gbogbo àwọn wọ̀nyí kò yẹ báyìí nìsín àwọn tó làwọn bá lékè lálẹ́ ògẹ́ bíi ní sẹ́ni àwọn tó tó wá lẹ́yìn wọn alimamu tinibi anasa ibn maja gbogbo wọn báyẹn alimamu alimamu hakim anayi saburi abu abdillah gbogbo àwọn èèyàn náà bá wa kójọ níbi tó fọ́nká sí sheikh ni wọ́n kójọ torí hadith fọ́nká tẹ́lẹ̀tẹ́lẹ̀ fàjàmáà almuslimuna walillahi alhamd àwọn mùsùlùmí wa kó hadith jọ sójú kan gbogbo ọpẹ́ tọ́lọ́ ọba ní ṣe fúlé báyìí wà mí nà àmà júmíà alá alẹ́ àbúwá bí ka sọ̀hìháì ó ń bẹ̀rẹ̀ àwọn hadith yìí tẹ́ pé wọ́n kó wọn jọ lórí àwọn báàbù báàbù ní ẹjẹ́ bí sọ̀hìhá bukhari sahih bukhari àti wa sahih muslim wa minha ma jumi'a ala al masanid ó ti ń bẹ́ẹ̀ lọ́tọ́ ipá kójọ lórí masanid ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàtọ́ ń bọ̀rọ̀ lọ tán bọ̀rọ̀ lọ nítorí àsìkò wọ́n ní فيمكن لمن أراد أن يجتهد في حكم المسألة من مسائل الجهاد أن يرجع إليه في كتب الحديث بكل سهولة wani gbogbo ẹnikẹ́ni tó bá wá olóṣùwà olóṣùwà rọrùn fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbìyànjú lórí ọ̀rọ̀ masala lórí àwọn ìdájọ́ àwọn masala nínú ẹ̀sìn so bóyá lórí masala jihad ń sìn kọ́ padà sínú àwọn kútùbù hadith pẹ̀lú rọrùn yóò dẹ̀ máa rí wọ́n ní wàláwùlá anna allaha yassara li ahadith ni rasuli sallallahu alaihi wasallam man yajma shatataha lakana alhusulu alayha sa'ban jiddan wọ́n ní tí ìbá ti kọ́ lọ́wọ́ bá ní kíláàsì ó rọrùn kárí àwọn tí ó kó hadith anabi sallallahu alaihi wasallam jọ bó ti fọ́n ká ni lakana alhusulu alayha sa'ban jiddan wọ́n ní ìrí àdìsọ ànábì ọba nira fún wa gan àbí ẹ̀kọ́ ni sùkí ìbájú kọ́lọ̀ ọba àlékelá bá wa lu àwọn kọ́lọ̀ ọba kọ́ba sẹ gbogbo wọn lẹ́sàn rí wàlákìn wàlákìn min taysiri llahi anna Allah yassara dhalika àmọ́ nínú kọ́lọ̀ ọba àlékelá sí ẹ̀sìn ní rọrùn fún wa ọlọ́wọ́ bá ṣe nǹkan rọrùn fún wa ọlọ́wọ́ bá àlékelá fi ṣe ní rọrùn kí a rí hadisi kójọ mo rò pé wọn lásìkò ti lọ mo dẹ̀ fẹ́ kí a dó sí orí májẹ̀mú alákọ̀ọ́kọ́ yìí pé májẹ̀mú alákọ̀ọ́kọ́ tí ẹni tó jẹ́ mujtahid gbọ́dọ̀ ní lára òun náà bí kíni an yaku an ya'lama min al-adillati ash-shar'iyyati ma yahtaju ilayhi fi ijtihadihi ka ayati al-ahkami wa ahadithiha ẹni ẹ gbọ́dọ̀ nímọ̀ nípa ìntọ́ bá ní bùkátà sí nínú àwọn ìdájọ́ tó bá fẹ́ tó fẹ́ ṣe ijtihad lórí ẹ̀ ó gbọ́dọ̀ nímọ̀ nípa àwọn ayatul ahkam àti àwọn ahadithu al-ahkam eléyìí báyìí wàlọ́hìn kìí ṣe iṣẹ́ kékeré kìí ṣe ìgbìyànjú kékeré rẹ̀ yóò ṣe kéèyàn tó nímọ̀ nípa àwọn àyàtul ahkam àwọn àyà tó pọ̀ ni àyẹ̀bẹ̀kọ ni kéèyàn tó nímọ̀ nípa àwọn ahadisul ahkam àwọn ahadisu tó pọ̀ ni ṣé bá ní ti ṣe o eléyìí báyìí ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ májẹ̀mú alákọ̀ọ́kọ́ yìí jàbàtà ò sí kò ríbi wọlé síbẹ̀ bẹ̀lẹ́ tí aláṣẹ tí ó wọlé síbẹ̀ bẹ̀lẹ́ ọmọ ọlẹ́wọ̀n ọ̀daràn abúbàdàn tí ó ríbi wọlé abú ó jẹ́ oon <laughs> olórí oh, ọ̀daràn of Nigeria so tí ó tí ó rí ibi tí ó rí ibi kójọ gbogbo eléyìí kéde kò sí ìrántà fi ń ṣe ju pé ká lè ká wọn ara wa ká lè mọ ibi tọ́lọ́ ọba àlékelá gbé gbogbo àlámọ̀rí ẹ̀sìn sí kí àwọn èèyàn yìí ká má tọ́ bẹ̀sẹ̀ ká má ba ẹ̀sìn jẹ́ fáwa kò ní báyìí ní ṣe wà lọ́ọ̀ ló jẹ́ ká máa ṣàlàyé so kí ó ń kálukú kó lè mọ̀ wọn ara rẹ̀ kò ní báyìí ní ṣe ìṣokùn kálukú mọ ibi tí yóò bá máa sọ̀rọ̀ mọ́ fún kálukú ká má jẹ́ pé àkàmọ́ tú àkàmọ́ túbò tu ẹnu àkà túbò tu ẹnu wa kalẹ̀ ẹnu ọmọ wa wa rọf ẹnu ọmọ wa da firi ẹnu ọwa ní ní ìjánu kẹkẹ mọ́ so yóò bá ní sísè o ẹ jẹ́ ká má rí ẹ̀sìn ọlọ́ọ̀bá fún kọ́lọ́ọ̀bá ní kẹ́lẹ́kọ́dá kó sànù wa abẹ́lẹ́ wọn àwọn tó sẹ́kù bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wọn Muhammad bin Ali Jabata so yóò bá ní sí yìí tó fi jórí ọ̀daràn àbú Rashidi Ìbàdàn Abu bèjì Abu ọ̀daràn so kọ́nà wà níkẹlá títí tó fi dórí ẹ̀ títí tó fi dórí àwọn ọmọ tó tó kù náà kò ní báyìí nísìnyí so àwọn tó senior Rashidi náà tó ń bẹ dáadáa àtàwọn tó tún jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n senior rẹ̀ àtàwọn tí wọ́n tún jọ jẹ́ sàwáwò kọ́nà wà níkẹlá kọ́ bá sànú gbogbo wọn fúnra àwọn tó náà wọ́n bá ti ni àbúrọ́dúyà ni Hamidu ni Abdulghani àtàwọn míì táàtún mọ̀ táàtún mọ̀ tọ́nà ti sànú abẹ́lẹ́wọ̀n bá kọ́lọ̀ bá kọ́ máa kàwọ́ àánú ẹ̀kọ́ lórí wọn àtàwọn náà so ibi tí ó dé ìkọ́lọ̀ bá lẹ́ka kọ́ mọ̀ jẹ́ kó takú síbẹ̀ kọ́lọ̀ bá lẹ́ka kọ́ bá wa sí ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá fún wọn kọ́lọ̀ bá kọ́ bá wa tẹ ìmọ́lẹ̀ sínú ọkàn wọn kọ́ tẹ ìmọ́lẹ̀ sínú ojú wọn kọ́lọ̀ bá jẹ́ kí wọ́n rí òdodo lójodo kó jẹ́ ká lè tẹ̀lé kọ́lọ̀ jẹ́ kí wọ́n rí ìfẹ́nú nífẹ́nú ìbàjẹ́ níbàjẹ́ irọ́ nírọ́ kọ́lọ̀ jẹ́ ká lè jìnà sí àtàwọn àtàwọn náà kọ́lọ̀ bàlẹ̀ kíra kọ́mọ́ fi eléyìí dùn ẹnì kọ̀ọ̀kan nínú ìgbésí ayé wa subhanaka alhamdik sọ́dọ̀ la ilaha illa anta